السلام عليكم ورحمة الله وبركاته أنت أقول الله عليكم إكي الله أولي أجل الله ثم بعد النبوة محمد صلى الله عليه وسلم كلا في أنك أقول الله التحذيب تسهيل العقيدة الإسلامية يقرأ عبد الله بن عبد العزيز الجبرين حفظه الله تعالى أما السياسي هنا نواقل التوحيد أو akọ́kọ́lé توحيد الجاد fíìmù على nǹkan mẹ́ta náà والكفر الأكبر والنفاق الاعتقادي àtàlàyé ṣíkù àtàwọn ọmọ ẹ̀ àtàwọn àkókò ilẹ̀ abẹ́ kúkú làwọn. àwọn ọ̀nà tí àbíkáwọ́ bí àwọn ọ̀nà kúkú àwọn ọ̀nà pọ̀ díẹ̀ nínú rẹ̀ kúkú nǹkan wọ́n tẹ̀sí ìyẹn ti di bìrì nígbà ẹ̀ka kòkòrán àbí hadi ẹlẹ́ẹ̀kejì kúkúrú ṣáp ọ̀gbọ́n àwọn tó bá jẹ́ ìpìlẹ̀ nínú ẹ̀sìn ní ẹ̀ máa dá ọ̀fẹ́ sọ̀rọ̀ sí wa sábà wà lè sí wa òkè sọ̀rọ̀ náà sí ni mọ̀lùkì àti àtàbàkànà àtàkùkùrú ìtìná wọ́n ìtìbá ìyẹn lè di bèbè yìí tó yẹ ọmọ náà látara pé èèyàn jọ rẹ lójú lórí kọ́kọ́ náà kéèyàn rí rẹ nítorí ẹ̀kọ́ wọn wá tọ́wọ́ ni ó ṣe kí wọ́n á ṣe lójú orí rẹ kíyàn ó gbé ní asébáwá tó lè jẹ̀má láàrin àwọn ilé ní máa gbìrùn kò sí ní ẹbẹ̀ ẹ̀yẹ kẹrin ló kù ó kú sábà wọlé ìpínlẹ̀ dáa èyàn lè di kèké rí nítorí pé yàn ń bu ọlọ́run àfi kí èyàn máa fi ọlọ́run ṣe yẹ̀yẹ́. Bàbá lè yàn ń bu ọlọ́run àfi yàn ń fọwọ́ ọba ṣe yẹ̀yẹ́. Àwọn nǹkan tó rò pọ̀ máa ń pọ̀ tẹ́fẹ́ ní ẹ̀bá tí ń bu nǹkan ọmọ rẹ̀ ti ń bu bẹ́ẹ̀ bá ti fi nǹkan yẹn sí ẹ̀yẹ ọlọ́run ẹ̀sìn sí ẹ̀yẹ. a máa kó sí abẹ́ pé sáfì láàyè wò lèsì láàbí. a máa kó sí pé ẹni yẹn bú ọlọ́run ẹ̀sìn ọlọ́run sí ẹ̀yẹ. wọ́n wá ayé sáfì mùsùlùm àwọn yusuf bá ṣe é án min dinillahi ta'ala tọ́ba bí yẹn bú ọ́nà àbí yẹn kọ́nà ti ẹ̀yẹ ìtumọ̀ rẹ̀ ni pé ẹnìkan kárí nìkan bó jẹ́ mọ̀sùn ọ̀rọ̀ yẹn kan kékeré gbogbo táwọn láti di oní yìí kò sí ìfowó kan kékeré kò kán kékeré jẹ́ kó àwa tá a jẹ́ mọ̀sùn náà ń bá wí bí mọ̀sùn tó bá dán kan wò nínú àwọn kan yìí òun náà ti jọ àwọn ìrírí rẹ̀ kò sí yàtọ̀ ọmọ yèdè rí ọdún gèdè rí ọgbọ̀n ọdún gèdè rí one thousand years abẹ́tọ́ ti gèdè rí láàrin ọjọ́ kan àti kófòrò kófòrò ó ti gèdè rí náà ó ti di ẹni tẹ́ bí wọ́n fi sínú gèdè rí ó sì lọ́gbọ́n ọdún lélẹ̀ òun wọn bá sílámù ọjà ẹ bọ̀ ó sọ gbọ́gbọ́n ọdún ní ọjọ́ òkú lórí gèdè rí ó gèdè rí wọ́n ti tẹ́ tó wà yíwọ̀ nítorí pé alùpùpù wà ṣírí tòbí ìtò àmẹ nítorí pé ṣíkù àti kúkúrú wọn máa ń bá iṣẹ́ jẹ kankan náà òun ò níṣẹ́ dáadáa tó báyìí mo lápjọ yìí èyí tó wọn wá dé láàrin ọgọ́rùn ọdún ni níjọ́ tó ọdún kúkúrú ni kú bẹ́ẹ̀ bàjẹ́ the same thing náà ni ó dàbí ẹ tó lọ kú ẹ lọ kú ọdún mẹ́rin tó ẹ kó lóòrùn ó ti fò the last paper tó wá ṣe lẹ́yìn ọdún mẹ́rin the last paper tó lè ti jáde ó wá ṣe nǹkan kan nínú kan tó máa fi lé ẹ̀kọ́ oṣù àwọn àlekò ẹgbẹ́ máa ń tẹ̀lé àṣẹ aláàbí àwọn àlè ilé ẹnu ni kó máa fún abẹ́ ìbílẹ̀ ti lọ kú tó lọ kú pẹ̀lú ẹni tí ò lọ fẹ́ sí bákan náà méjì ní àbẹ́kọ́ ẹ́ bákan náà ni ọ̀hún lé rísà tí kan pìrìsẹ́ǹtì pé àdébẹ̀sì nílé gẹ́gẹ́ gẹ́gẹ́ tí òun náà lọ òbí kan pìrìsẹ́ǹtì àyájọ́ àwọn ọmọ ọdún mẹ́gbà ló kù ó lè jẹ́ yunifásitì rẹ̀ ó lè jẹ́ ànọ́dá yunifásitì àfi tí wọ́n ló bá fún ní ní òun ìsìlámù ẹ̀ ló kù ọkọ̀ wá rí ìlú rẹ̀ gbogbo ní ọlọ́wọ́ bàjẹ́ òní ọlọ́pàá tọ́ba ní èèyàn fún ọlọ́run àbúkọ náà fi yẹ onígbẹ́gbẹ́ tó jẹ́ mùsùlùmí kó fi kankan sí yẹ̀yẹ́ mílíọ̀nù ńlá mílíọ̀nù náà pàtàkì ní yíyó inú ẹ̀sìn ló wà ara ẹ̀sìn ni àbí kó bù kankan mílíọ̀nù ńlá mílíọ̀nù náà pàtàkì ní ìlú ẹ̀sìn ọ̀rọ̀ wa mímọ ọ̀húnwà màálù nínú ẹ̀dí bíbọ̀ ọ̀rọ̀ kéé gbogbo tó bá jẹ́ ẹ̀sìn ọ̀rọ̀ kìí ṣe gbogbo tó bá jẹ́ ẹ̀sìn ọlọ́run ló fà bùkàn àbí ló kú àwọn ìsọ pé pé kọ́tà bí ẹ̀fẹ́ tẹ̀ ìwọ́n ìsìlámù lónìí yóò kó tẹ́lẹ̀ yàrá ẹ̀sìn ni àbẹ́kọ́ tẹ́ bí ẹ bá ń jẹ wọ́lẹ̀ ní ẹ̀ ṣe mùsùlùmí ó mọ̀ pé nǹkan yìí ara kí ni ara ẹ̀sìn ni káwọn arábí mùsùlùmí kó máa bù nǹkan yẹn àbí kó fi nǹkan fi yẹn kúkúrú kò sí ẹni tí ó jẹun tó jẹun sí lónìí kọ́lá bí ìbá fi mùsùlùmí ó nígbà ọmọ rẹ̀ bá mú jáàbù wálé yóò ní kí ló fi hàn yóò lọ di mùsùlùmí àbí ẹ̀kọ́ ẹni ètò mùsùlùmí ọmọ pé ìjáàbù ní mẹ́tìrì nígbà hàtì dì lára àwọn àti àwọn àmì ẹ̀sìn ní mọ́tọ́kọ́ pàtàkì kéèyàn máa burú kan ẹ̀ àwọn tẹ́tẹ́ nínú ìgbà wíwá ti mùsùlùmí ọ̀kìnrin àti ìyàwó àti lábùrú wa bí kéèyàn kúkúrú àná ike lọ sí wàhálì ṣe yẹ àtẹ̀bẹ̀ lọ. àwọn ìmọ̀ yúbìlẹ̀ náà àwọn ìmọ̀ yá nà húbá àìnà òwúlẹ̀ sí i. àbí gẹ́gẹ́ ẹni yẹn gẹ́gẹ́ fún ara rẹ̀ ó mà pé fẹ̀yà rẹ̀ sí ni. tàbí wa èyí ò fẹ́ kiri yàrá ẹ̀ sí ni. sẹ́fẹ̀ àwọn méjì ọ̀sìn kiri mọ́mọ́ ibẹ̀ ń tẹ̀sí òfin mọ́mọ́. bọ̀tò ń gẹ́gẹ́ fún ara rẹ̀ ó mà pé kàyí ní bẹ́ẹ̀ bá bú kankan bẹ́ẹ̀ abófisì yẹ kúkúrú ni alukúkú àtùbà alimọ́kiri ìdílé nílá kúkúrú ni kó gbé ẹ̀ e jáde kó lámù fẹ́yẹ́yẹ́ tí ó sẹ́ kankan lámù lára rẹ̀ lámù àwọn ẹ̀ma fífi yàn lọ́mú yẹn ní láwùjọ láwà rí bẹ́ẹ̀ máa ń ka ọ̀rọ̀ ọba fún náà àwọn àmì ní kàfárá yẹn ni bọ̀dẹ́ ní bí yóò ṣe fún náà kékeré kó ní ẹgbẹ́ áàlù náà lọ ó kéré fún ọkọ̀ sínú àwọn sọ yìí ó kéré pàtàkì lọ ní ìmọ̀lú mi ó ó tẹ̀ tó lọ ìdá àpárá wa yìí àmọ̀lú mi àmọ́ ní àyín bí yóò bá wọlé àdùsùn náà nìyí tí ó ti máa ṣe bí àdùsùn náà ló sọ ó kéré kó wá kojú kankan náà láti máa ń ba ìdáàbò rẹ̀ jẹ́ lápòjú oníṣẹ́ ìlọrí àyè ẹni náà bá ìlú àbá àyè wọ́n náà gbogbo ayé wọ́n máa bá wà Ìlọrin Ìlọrin ìlú àbá wọ́n lọ rí dájú lórí àpọ̀ nàìjíríà wọ́n yọ bàbá nàìjíríà yára ti dáwọ́ ní wọ́n lọ ní bóti nípa ìgbà rẹ̀ bẹ̀rẹ̀ ayé òun àwọn ọmọ náà rí pé gbogbo àwọn àwọn náà rẹ̀ há lọ ẹ̀yìn tó kò tó lọ rẹ̀ wọ́n gbogbo lẹ́wọ́ ló sí gbogbo lẹ́wọ́ lé sí ìgbà lọ́rọ̀ lọ́ eh. ilé ìfẹ́ pé wá ẹ̀sẹ̀ lọ́rí lálẹ́ yìí yóò fẹ́ tún kan bí àpé Ìlọrin ìlú kìnnìkan wọn olóró wọn ẹgbẹ́kù wọn ẹgbẹ́kù kìlì ẹ̀sìn máa gbẹ́kù wọn ya pẹ̀lú ẹkú tẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ní ìdáàbò hàn tẹ̀ wọ́n kọ́ nínú lọ́rin kó jọmọ̀ lọ́rin kó wá sùn jáàbù náà kọ́kọ́ dé àtẹ́gbẹ̀gbẹ̀ ìbá ìwọ́n wá fẹ́ náà kí àwọn olápẹ̀jú kí ọmọ ọmọ lò ìjáàbù ẹ wá fẹ́ sùn jáàbù rẹ̀ ná ẹ wá wájú pátó sí yàrá kí wọ́n dáná tó kí nìtúmọ̀ rẹ̀ kéèsì ọ̀pọ̀ ní kó dáná tó lé kí wọ́n dáná tó yàrá ẹnìkan ọ̀mọ́ ẹnìkan orí ọ ọtún wá gbangba bá jùlọ ní bá bá fi àyínà yíba wájú wájú ń lọ sún ìtọ́ ń bẹ́ẹ̀ fi lọ́wọ́ wọn ṣe kí táwọn ọmọ ìlọ wa kéèsì máa wọ́n dáwọ́ eléyìí ni ẹwà ní èdè kúkú nílọ ẹwà ní èdè kú kẹ́ẹ̀dẹ́ kò fẹ́ yá fẹ́ẹ̀ fẹ́ ẹlẹ́bọ̀ ọmọ ọ̀run ní láti lẹ̀ wọ́n lè tẹ̀ ń tún yín ṣe ni kọ́mọ bá fi ó sàmọ̀nà wa kó ní àlékún ìdáyà sẹ́jọ́ kọ̀ọ̀kan wa aláìní ìlọ́lọ́ wà dáríkà bí àyè sẹ́fìlà lókòwò àwọn olùfẹ́ ìlà ìtààlà. afá ní mo sọ ti bẹ́ẹ̀ o wọ́n tàbá yẹ pé ọ̀rọ̀ ẹnu bó bá fi ìṣe sínà tẹ́ kò fẹ́nu sọ ó wá fi ìfẹ́ sí reaction ó fi ṣe bẹ́ẹ̀ àwọn ẹni ní invoice ni pẹ̀lú ìfẹ́ sílẹ̀ kúrò àwọn obìnrin mi mi àfúrá èyí àbókọ ọ̀kan náà ó kọ́ lọ́n àwọn fi sífà ní mẹsẹ̀fà ní hezmọ́tì àríyá àbáwọn orin kan nínú àwọn ọ̀rọ̀ ọlọ́run tí táwọn apá tí ìpànùpọ̀ wà lórí ẹ̀ pé ó yàn ọlọ́run rèé kí ẹ máa fi ti ẹ̀yẹ. àwọn yẹn tó fò wá bèsì bá dé nà àbí kí ẹ máa ròyìn ọlọ́run láwọn ọ̀rọ̀ bí pé ìmú àdínkù ìmú ìmú ìkéré ìmú ẹ̀rẹ̀ kí ẹ máa kéré ọlọ́run. àwọn yẹn tó àwọn yẹn tó fò wá ọ̀tàn àlẹ́ àdúgbò wọn bú ọlọ́run ìyẹ̀sùnbù nílé láàyè tààlà àdúgbò wọn bú ẹ̀sìn ọlọ́run kàìjọ́ làánà hàlà sí i kí ẹni irú ẹ̀sìn òkúwò lè ẹ̀rú tó máa ń gẹ́ irú ẹ̀sìn òkúwò lè kéde yìí kí ẹ̀rọ pé sínú ẹ̀rọ tó sì tó bá bá òsè táwọn àbáyọ wọn kò bá dé kalẹ̀ fún àbáyọ àbáyé ni wọn gba kó á lè lọ bàbá àbá yóò ta wá lè rà nẹ́bí àwọn kan àwọn bá rí pọ́ọ̀tù àdébí ẹ̀sìn àdébí ẹ̀sìn wọn ní ẹ̀sìn òsì ilé ìlú ẹ̀sìn òsì òòlù ẹ̀sìn ní wọn máa ń kúnlẹ̀ ẹ̀sìn òkú òòlù tó bá àbá ní òsì tó ń tẹ̀lé òkú tẹ̀sí rẹ̀ ní mohan wọ́n pẹ̀lú mẹ́nu àdí ni wọ́n ń pè é kanyẹ ní ẹ̀sìn òsì àwọn òyìnbó tókè mùsùlùmí yẹn ló dírẹ́sì bẹ́ẹ̀ àbóṣe kankan ní ẹ̀sìn ẹni yẹn ló wá bú nítorí ẹ̀sìn tó ṣe sẹ́kẹ́ ìpìlẹ̀ wà rẹ̀ mọ́ kìí ṣe ẹ̀sìn lè yá rẹ̀ ọlọ́dọ̀ lọ bú mi ẹ̀sìn náà lọ fi ṣe ẹ̀yà mọ́ àwọn yẹn kó ìnà ara déèrè mùtàkọ́lì ẹ̀sìn yìí kan wá yá pa ní ó kàn wá gẹ ó kàn wá ya pátá àbá dúpẹ́ wá ní. àwùjọ kiri àwọn iná sí ha àwọn iná iná sí ha. àti káwọn fẹ́ẹ́ sì yí kò tẹ bá kò yí wọn rárá ìdí ẹ̀ sọ yóò bá kò yí wọn náà sọ wọn ẹ fọ́n sọ alábàá tẹ̀ wá múra kankan lórí wá àti bẹ láyé yóò tún àdéhùn sọ subhanallah gẹ́gẹ́ àwọn sàábẹ́ bí wọ́n bá fẹ́ láyé yọ bá fẹ́ yọ ọkùnrin kalẹ̀ wọ lẹ́bi o bá tẹ́lẹ̀ bá wà láyé lónìí tó bẹ́ẹ̀ wà lẹ́bi obìnrin ẹ̀yìn kò fẹ́ pọ̀ kábẹ́lẹ̀ bá wà láyé ni àbáfẹ́ bá mọ̀ pé àwọn obìnrin padà máa di pòfẹ́sọ̀ ọ̀rọ̀ yìí bá ti sọ ṣé kó ti kẹ́lẹ̀ ọmọ òkèlè lẹ́bi ó ti takọ àyàkùn náà gbogbo wáyé wàmọ̀ yẹn ń fi wó ánìhàwà bí ìgbà pé ìmọ̀ ọmọ kò ẹ̀sẹ̀ eh, dé àgbò yìí kòró tàbíkò yìí mọ́ bẹ́ẹ̀ sì náà bá bọ́ pé Islam sọ́nà sọ́nà lẹ́nu kò sí àsìkò tàbíkà mọ́ lọ́wọ́ ìbá tó lè parí tí ò lè bá mọ́ àwọn ló ti wà rí bẹ́ẹ̀ lẹ́gbọ̀n láwọn kankan àwọn abẹ́ tẹ̀sí káyà wà ká wà pé kò lábẹ́ tẹ̀lé ẹ̀kan ló máa kọ́lọ́ yìí ẹ̀kan rí àbáyọ ọ̀nà àbáyọ ẹ̀sẹ̀ rí nínú ìsìlámù ìkànnà lápòjúwe haramu ni kí mùsùlùmí kó gbé irun rẹ̀ haramu ni mùsùlùmí kó ya píkọ̀ àyẹ̀wò aká mùsùlùmí yìí pé àà ah, ah, iṣẹ́ la wà la wà la wà náà tún yìí ibi iṣẹ́ ti mi yìí náà yìí àti mu àbáyọ fún gbogbo ń bá tó ṣe ní àrọ́mù àwọn àtúntò ń pè fẹ́ máa rí àwọn ìjọba fàmílẹ́tẹ̀ tuntọ́ ọlọ́run àwọn wá àbáyọ fún kí táwọn pé ni wọ́n ẹ̀ tó bá gbogbo àwọn ẹwo ẹwo ẹwo ẹwo ẹwo àwọn tí wọ́n jẹ́ wá ẹ̀rọ òṣìṣẹ́ ní ti dáàtì tó pè ní ẹ́ trọ́dà ẹ̀rọ tẹ́tì dáàtì ní o kí a lọ sí pọ́ lọ́wọ́ trọ́dà bí ẹ bá ní kí ní ti gbé sínú kí ní rẹ lọ́gọ́rù ọ̀rọ̀ àbí bí ilé ti pé ìsára nínú ọ̀rọ̀ tẹ̀sí wà mẹ́ ọ yá tẹ́tì ẹ̀ kọ́mpútà wákàtà máa gbọ́ nígbà tó ń tọ́ ọ́dà mo sábà omi ìjà mo ní ni mo ní wà dáná wò ó wá jọ́ kejì wá sí wá náà ó tọ́ mọ̀tò bá. trọ́sà ibi tá a lè sọ wà wà lè wà sẹ́nà tó ní ó ní tẹ́ kí mùsùlùmí tó mùsùlùmí ó dé ibẹ̀ mìíràn bẹ́ẹ̀ mìíràn trọ́sà kan gbọ́dọ̀ àwọn èèbó. aláàbà gidi náà wà láì tẹnu ọlá ibẹ̀ gẹ́gẹ́ ni èyìnbó pé lọ́pẹ̀ ní fọ́dà wọ́n ni lọ́pẹ̀ ní fọ́dà èmi ò gbégbò rẹ̀ tẹ́lí tó lọ́rẹ̀ ilé èkó ó ní mọ́fẹ́ láti fi ìgbàrún tó yà yìí tó fi dé bí kókó ẹ̀sìn ẹlọ́pẹ̀ sí lọ́lọ́ ìfọ́lọ́pẹ̀ kẹta káyé gbọ́ wọ́n rò ó lé yín gbọ́

àdámọ́ ni ẹni ẹ́ ó kí burúkú ni gbogbo bọ́ọ̀lù ní kẹ́ kọ́ bọ̀ wá tàbí bọ́ọ̀ bá lójú obìnrin ó dúlẹ̀ wá wà lọ́rùn pé lágbájá fáìn ẹ̀ka bá lágbájá mú lágbájá àwọn lágbájá fáìn wọ́n ní owó obìnrin mo lọ́wọ́ ìyàwó tó mẹ́sẹ̀ ni lókè náà kí nǹkan wo bóòlù àmọ́ pé sísà ìfáìn ní sísà ìlọ bóòlù ẹni ọmọ ọ̀dá ìbọn ilé ẹ̀dì mọ̀ ọkùnrin àbílí òun lè ní ọ̀dọ́ pé wà á rí ọjà mú ẹ̀ síná ọ̀hún ìdáde ọ̀hún ìdáde wà á lọ́rùn sùn náà. ẹ̀dì ìkà náà ẹ bá ká jáde jáde àbẹ́ bàbá ẹni bọ́ọ̀lù yìí kílẹ̀ yìí ká dín. Ẹ̀kílẹ̀ iná tó wílẹ̀. Ẹ lọ wo. Ẹ wá wo àwọn Yorùbá náà. Àwọn Yorùbá jọ̀ ní ọdún ọ̀rọ̀ sọ o. Kẹ̀m̀bẹ̀ ni wọ́n ràn àbá jọ̀ ọ̀pọ̀ ti rere. Ní Tùsáàkì. Wàhálà ìlànà àwọn ọlọ́lá àwọn ọlọ́lá ilẹ̀ Yorùbá níjọ́ tẹ́gbẹ́rẹ́lì yìí o èèyàn yìí ní lásìkò ní kẹ̀m̀bẹ̀ ní ọwọ́ tòun ní wọ́n ní bá ní lọ́sẹ̀ kẹ̀m̀bẹ̀ lágbóhùn náà àwọn èèyàn yìí gbà náà àtìlá ìsìláàmù nu ẹ̀já dúpẹ́ orin lọ́wọ́ tó fún wa máa jẹ́ mùsùlùmí. òkè ìrìnàjò pé káwọn títà bí wọn oníkábọ̀ pé ìsìláàmù yìí àbí pàtíkúlà òfin yìí kò bá àsìkò yìí mú máa ẹ máa wà lójú jọmọ gbọ́ àárín wọn lẹ́nu wọn lẹ́wọ́n wọn fún àárín wọn ní pòfẹ́sọ̀ kan òun ti jẹun yó lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni wọ́n ní yunifásitì ìpolówó wa wọ́n lóun ní ayé ti lajú ẹ máa jà nígbà láti ẹ máa jà sí ìmọ̀ mọ́sálásí ó ti ayé ti lajú kí ẹ máa ṣe ṣe dájà ayé ká ní ìmọ̀ wọn jà sí ìmọ̀ mu ni ọjà sí àdáni ni ẹ mọ̀ yẹn làdá ní mọ́sálásí ẹ ti mọ̀ yẹn ìmọ̀ mu èyí ni wọ́n ti ìmọ̀ mu bíjọba adé làdé wọ̀ parí

ẹwọ lákàyẹ ti gbọ̀dú tó pẹ̀lú ọgbọ́n tó wọn ní ẹwọ ẹgbẹ̀rún ọgbọ́n tó wọn ní kó wá tí wá fẹ́ kò ní káyẹ wọn lọ fún mọ́ àkílẹ̀ káyọ láyé íńtánẹ́ẹ̀tì kẹ́kẹ́ wọn lọ fún ẹ̀kàn kẹ́kàn plé rẹ̀ náà ni ó yẹ máa gbọ́ ṣé kíláàsì ní bàjá rù àáṣe yọ mọ́ni tọ̀ sábà bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́kọ́ kíláàsì rẹ̀ lọ́rọ̀ àgbàlagbà àwọn sọ́jú wọn náà ń tún ìyẹn sọ̀rọ̀ ní ìyọ́nù ṣùkè yẹn sọ pé ìsìlámù yóò bá àsìkò yìí mú wọn bá ìhàdé kúkúrú ní àwọn yẹn ti sọ ọ́ àwọn kan bẹ́ẹ̀ mo bẹ́ẹ̀ mo ń sọ lọ́wọ́ wọn ni àbí ìpàdé akọ́lẹ̀ látò ànábì nù látò táwọn tó ń gbé wà lẹ́sì àwọn oníyẹn àwọn akúkúrú àbíjọ yìí náà ẹnìkan wọn kó ní pé bí yóò bá wọlé torí ìkúnlẹ̀ gbogbo bàbá tó wọlé ah, ah, áá bàbá tí ń débẹ̀ káàrọ̀ bá wọ pèpè káàrọ̀ náà bá bá lè ìdíjẹ́ fún níjọ́ náà pé kárígbọ́n ní àtẹ̀ yìí bí yóò bá ṣe adébẹ́ ẹjọ́ wọn ló pọ̀ lákàlùkọ àìmé sábà ti ń desún gan akáàdì ẹ̀rù tó ẹ̀rọ sọ ọmọ ẹgbẹ́ àwọn ìdáká ìwà káwọn ti kó bára mọ́ ẹnu mi mo lè sọ̀rọ̀ mo lè sọ̀rọ̀ mo lè sọ̀rọ̀ ní kó bá kéèyàn ní pàtíkúlà kankan sí láwùjọ yìí kò bá gbà ọmọ kéèyàn kò sọ ọmọ kéèyàn ìbò bá gbà ọmọ obìnrin tí mo ní kọ́ọ̀bù táyé láti lé yìí wọ́n náà tún mo ní kọ́ọ̀bù kó o lọ fẹ́ kéèyàn láyé rẹ̀ ó kò ẹnìkan tí ó ní orí ẹlẹ́ àtọ́ kọjá sí ìjábọ̀dọ̀ bá ń wọlẹ̀ ma àbáwọ̀ pẹ̀lẹ̀ ẹ̀rù àádàlì Islam ẹ̀rọ ìlàbáwá àádàlì Islam ó ti jọ sí ààrẹ àti lábàá náà ẹ̀sùn òyí ọkàn gẹ́gẹ́ ni bẹ́ẹ̀ ti bá yíyọ ọmọ bọ̀ máa fi ọdẹ ẹgbẹ́ sábà sí lé ọwọ́ ní ẹlẹ́ Islam mú bákan bí sallallahu alaihi wasallam bó ṣe ti ẹ̀tọ́ wọn fi fẹ́ràn tí ò ní sọ inú ààrẹ àfi ní obìnrin ó ní lọ́ba débi ẹ̀gbin náà kò ní ọ̀sà tẹ̀lé bẹ́ẹ̀ bọ́ bá débi sílẹ̀ ti gbẹ ó ti máa nù kọ́dà kò ní sọ ọmọ wọlé tó bá ti ní tẹ̀sí bàbá yìí gbogbo tó bá yìí gbogbo tó bá yìí ìrẹ́lá náà ẹgbẹ́ máa kọ́ káma pẹ́ẹ́mú wa káma gbóhùn jàmù tó tó lè sọ lẹ́gẹ̀dẹ̀ rí oníkàkọ́ pé ìdáàbò yìí ó kò bá kò yìí mọ́ ọ àwọn ọ̀rẹ́ sẹ́wọ́n fún bí màláìka ti lá àbí kò mọ̀ pa màláìka ti yẹ àwọn òwò wá ṣe ní ilé mọ̀ àbí kanu àwọn màláìka gẹ́gẹ́ bí àwọn ṣíà wọ́n ti fi màláìka Jibril wọ́n ti fi ṣe yẹ̀yẹ́ kàáyé yasubba malakul maut bí kí ẹ máa búkú kí ẹ máa búkú màláìka kú màláìka kú yẹ ó máa búkú ọ̀ ó dájú bá kí ẹ màláìka kú ẹlẹ́bí ẹlòmíràn lọ́nà ọlọ́run dájú.

kọ́sílẹ̀ tó jahannama àbí kí ẹ máa bú àwọn màláíkà tí wọ́n ń sọ jahannama kí ẹ máa bú wọn àbí kí ẹ máa jọ ti rí ẹ. àwọn ìṣẹ́jú àwọn ìṣòfò ṣe é ìfúsù nìlá àbí kí ẹ máa bú tíra kan nínú àti ọlọ́run tó sọ̀ka ẹ̀dá sẹ́mà àbí ká fi kan sí ẹnu wọn. àlùkò hánà ni ìjìnlù àwọn ọ̀gbìn àwọn tá a mú kọ́ wọn náà kó tó wòye kámẹ́rà tí wọ́n ti yẹyẹ pàtàkì lọ alukuhan tó wà lọ́wọ́ ilẹ̀ àti lónìí káwọn ti kọ́ àti yẹyẹ káwọn bú alukuhan kẹ́rì kàwọn yẹ tó bẹ́ẹ̀ lukuhan kẹ́wọn bú kuhan ọ̀dọ̀ sítẹ́ẹ̀tì òbí yìí àwọn òbí ayé àti mímí òbí kọ́ àbíkáwọn fi ń ṣe yẹyẹ ayé kan nínú ayé àkùnhàn tọ́bẹ́ rẹ̀ nù àwọn obìnrin train àbí táwọn àti ti yẹ pẹ̀lú ṣe ìhìnàwó ìwọ́dọ̀ ìní fi ọ̀gbọ̀n ní kí ẹ máa fi àlùkò hàn tẹ̀lé sí àwọn àyẹ̀gbé àwọn afẹ́jálá kí ló bá ẹwà ayàkùrá ẹwà ní kálọ̀ ọdún mẹ́rin tààrí ayàkùrá kílẹ̀ ń wá kílẹ̀ ń wá. ẹ wà máyà kù hàn ẹ omi háìdọ̀ ẹ̀jẹ̀ háìdọ̀ nìkan e ti hàn ẹ láyà ẹ̀jẹ̀ háìdọ̀ alùpùpù hàn ní fẹ́ẹ́ tó fẹ́ wọ́wọ́ ẹ ti gbẹ́sẹ̀ lé tùwá ní ẹ ti bàbà lé ẹ rí tùwá ní mẹ́lẹ́wẹ̀ kí lẹ̀ ń wá owó fi ẹ fi sínú sáwáńdá àwọn mí asọ́ sínú náà àwọn yìí mú ìlú àmì iná ni máa ń yó ẹ máa wá ní ìdá rí bí ọlọ́run sàmì náà wà ó wọ́n náà ṣe ìlà yìí àbákọ́ bá gbọ́ ọ̀rẹ́ tó ẹ̀dá ní àǹdíyá ìlà àbíká máa gbé nìkan nínú àwọn àtẹ́bí ọlọ́run àdá lọ́wọ́ wá sí i pẹ̀lú ìjà náà rẹ̀ kí ni àyè rí صلى الله عليه وسلم عليه الصلاة والسلام òun ò ní kúrú lóhùn lè rí ẹgbẹ́ mọ́ náà lóhùn lè rí ẹgbẹ́ mọ́ náà àlẹ́bí ọlọ́wà ní ìwọ̀wọ́ àlẹ́bí ọlọ́wà ní ọmọ bí èdè rẹ̀ rẹ̀ ọwá fi àlẹ́bí ọlọ́wọ́ ìwọ̀ ara àdá ọwá àlẹ́bí mú òní sùúrù kò ní sùúrù kejì èyàn ti tẹ́kún 950 years

kí ni kí ni kílẹ̀ wọn ṣe fún wọn ṣèlú òṣèlú wọn ní kákẹ́tà tí ó rà sí wọn ẹni tó ní kí sábà tí wọ́n wọlé nínú sáà bí á lọ́ọ̀dú wọn. ẹni ẹ̀ka àwọn tó ní sáà wọn èyí ẹ̀ láti lè èmi ẹ̀wà wọ́n kà fún mi ní one million wọ́n fún ten million ẹni ẹ̀wọ́n pẹ̀lú pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ láwọn ten million fún mi ten million wọ́n fún mi ten million kẹ́lẹ̀ kan wá ní kọ́ ọmọ wọlé nínú sáà bí á lọ́ọ̀dú ṣé tí wọ́n fi rẹ̀ wọ́n fi rẹ̀ wé lóṣù tèmi tó lówó tó fi ṣépè tó lówó tẹ́ bàtà òyìn jẹ́ èyí ń ṣiṣẹ́ láwọn èèyàn complete nine hundred and fifty years ọ̀tẹ́ ẹ̀wọ̀n bọ́ ọ̀ọ́ni tó wọ́n pamọ́ àá sùúrù pọ̀ ọ̀ọ́ni wọ́n ti rú sùúrù àkọ́bá yìí èèyàn ń bú àwọn ọmọ ọba ni o àwọn èèyàn ti ká ṣe mú gígé àbíkẹ́ máa fi àwọn ẹlẹ́jọ́ máa wá sí ẹ̀yẹ́ káyọ̀ tó bá ẹnẹ́bí àbíkẹ́ máa bú ànábì ẹ̀yìn náà ló bú ànábì mẹ́tòrí àwọn ọ̀dẹ́ ti bú ànábì pọ̀ bí kẹ́ fún ànábì òun kọ̀ bí ó ní ṣé amara ti já ní ó tún ṣe ó ní amara ti já ní olóore ju ànábì lọ nílẹ̀ áfíríkà ń lọ sí wọ́n ti so ẹ̀kọ́t lọ́tọ̀ọ́sẹ̀ ẹ̀kọ́t àwọn tẹ̀lé àwọn àwọn àfihàn wọn bá tó wá túlẹ̀ àwọn awúsá àmọ̀dá àwọn ọjọ́ àwọn awúsá wọn dà lórí rọ wọ́n sì tẹ̀lé àkọ́kọ́ gánà ẹnì kan náà ti kọ́mọ́ àmì àrí tó náà bú àrẹ nígbà tí wọ́n láwọn fi ti nàìjíríà sáláwọn obìnrin náà ṣe sẹ́mọ́láyìn òun ni tí wọ́n ní wọ́n ṣe nígbà yẹn àwọn mùsùlùmí àwọn mùsùlùmí àwọn mùsùlùmí láti dìde káwọn ọ̀gbà sí nàìjíríà pépà máa gbé ní kánú ní Kaduna òun ní bátẹ́lì ìjọba wà láyé gan bá àwọn ìdíjà tó yóò ń tọ́jú òun bẹ́ẹ̀. wọ́n súnlé tẹ̀rẹ́ náà ìjà wọn náà kó náà jọ náà. sùkúnyẹn ń kúndùn wọn sọ ọ̀fẹ́ yìí. kò dá ohun kí n máa gbọ́ àti Muhammad sallallahu alaihi wasallam. àdókè lọ pé àbábẹ̀ nìkan jọ àbábẹ̀ àtẹ́bí lọ. gbogbo lè nínú ẹ̀fà ẹ̀rí dìbò àti Muhammad sallallahu alaihi wasallam. àwọn ìtẹ́jú bí àdókè máa wà ní ìṣẹ̀yẹ àwọn ọ̀nà tẹ́ nígbà tó tẹ̀lé apọ̀ òfin ọ̀tà tẹ́lẹ̀ láyà ìtọ̀n ọba àti tẹ̀lé ọ̀rọ̀ sísá tẹ́lẹ̀ lé sùrẹ́ ọba àti tẹ̀lé ìdájì náà déèdì ọkọ̀ wọn tẹ̀lé ọmọ àkáwáká láìláìláìlá ìkan bẹ̀rẹ̀ àwọn mùsùlùmí kẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ bẹ́lẹ̀ kan fẹ́ràn bá lọ jẹ́ fún alùsùn náà àwọn kan yóò kọ́ sí ọmọ wàlẹ̀ ásírì ẹ̀yọ́ wàlẹ̀ ásírì ẹ̀dàkùn ayàkùn ájúbá

bí kẹ́ máa ta iná àtẹ́ná ẹlẹ́rìí ẹ̀ka náà tẹ́lẹ̀ mú iná àtẹ́ná ẹ̀ńdá ńlá iná ẹ̀ńdá ẹ̀ńdá kọ́lé rọ́kẹ́tì kọ́dà wọ́n tún ta iná àtẹ́ná èwo tún ní bá láyìí tékèwé iná àtẹ́ná tékèwé ọmọ tó lọ lẹ́jọ́ àwọn àbá ìwà tá ẹ̀yọ lọ́rùn ẹ̀ ti wọ́n á lálàá ti láwọn kúkú এই আবার অনলাইন n'ụwa kudi ya yar kasu kudi kudi ko ka wallahi ko tin da unawe wallahi asin ku ba wannan da ba ni ku ku lawan kan wai ọmọ mọ́tò wa sí àwọn afá sunna wà wọn náà kú bọ́ àwọn ẹni àwọn náà rí sínú ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ tó máa wò láàrin ìdàmà àbáwọ̀ àbìsẹ̀ báyìí tí ọlọ́run tá kò yẹ ká máa rẹ́yìn fáwọn àtúntò yìí bẹ́ẹ̀ kí ti ní tí ò ní jáde fún bẹ́ẹ̀ nípa kébí yóò rà sí wọn fún bẹ́ẹ̀ kébí ṣe náà àwọn ẹyẹ bọ́ọ̀bì iná jẹ́ àlẹ́mọ̀ nípa sábà tí sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́ ọ̀sán náà tó ń jẹ́ àlẹ́mọ̀ ẹ táǹtì ẹ̀ pẹ̀lú nípa iná ìwà kéré jù by seven seven seventy ó lè ọlọ́run ọba tó kéré lórí jẹ̀ ẹ̀rọ náà ẹ wá kálukú yàrá tó ti yọ ẹ̀kọ́ rọra wọn náà fẹ́ yàrá ti yọ ọ̀gá tí wọ́n kú fáwọn ìyá yìí ẹ máa ká náà na bàtà rẹ lọ́rọ̀ fẹ́ gbára gbára ẹ̀rí ló fi sọ́ ọ̀rọ̀ mọ̀já sẹ́rì wọ́n wọn nígbà tó nínú kùránì ọ̀tọ̀ fẹ́ sàdúrà fún kí ló dé kí ló dé lọ́ọ̀ ṣíkù àìríkà lórí àyè kọ́rọ̀ bá kí ó ti àlékún